lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́jẹta rẹ̀ kùlọ́mà bá òṣìṣẹ́ ńlá Muhammad lọ́pẹ̀lọ́wọ́ aléyìí wa alihi wa sallam pẹ̀lú ogun ọlọ́run a máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa lánàá Suratu Hud àyà 110 ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريد a bẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run arahman ó náà ni arahim ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ nípa al'umam al-mukaddiba àwọn ìjọ tààrà wọn ànábì ọlọ́run ọba sí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n kọ tí wọ́n tọ́lọ́ ń sì bínú sí wọn tó pa wọ́n rẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ nípa anábì Musa alayhi salatu wassalam òun àti Fir'aun ọlọ́run sọ bọ́rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ ó sọ bí tí ọ̀rọ̀ Fir'aun tó padà kángun sí nígbà tó kọtọ lọ́run ọlọ́run ń tẹ̀ síwájú ọlọ́ni wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musal kitaba fàtúlífà fi wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musal kitaba fàtúlífà fi ọlọ́run ọba ó ní àwàlá fún ànábì Musa àfúnníkíra kíra wo lọ́lọ́run ọba fún Musa ó náà àtàwọ́rọ́ ọlọ́run fún ànábì Musa ní kíra yìí òun tó ń kún ìbásọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run bọ́lá wọn bá tó ń bá Musa sọ̀rọ̀ ó bá sọ̀rọ̀ ó tún fún ní tírà وكلم الله موسى تكليما ọlọ́run ọba Musa sọ̀rọ̀ Musa ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn tọ́lọ́ ń ṣe fún ànábì Musa ni. ó tún wá fún ní tírà èyí tí a mọ̀ sí àtàwọ́rá ìgbà tí Ọlọ́run ọba fún Musa ní tírà fọ́kùtùlìfà fi fọ́kùtùlìfà fi àwọn ọmọ ẹ̀yìn ànábì Musa wọ́n yapa ẹnu lórí tírà tọ́lọ̀ ń fún Musa ó ń bẹ nínú wọn tí wọ́n gbàgbọ́ ó sì ń bẹ nínú wọn tí wọ́n kọ iṣẹ́ tọ́lọ́wọ́n bá fi rán Mùsá sí wọn nínú àwọn tí ó yẹ kí wọ́n kọ ọ̀rọ̀ sánẹ́bì wọn lẹ́nu ọ̀kan ní àwọn ìjọ ànẹ́bì Mùsá kò tí ẹ̀yẹ kárẹ́ nìkan tí ò ní gbà torí pé yàá ti jẹ wọ́n lọ́dọ̀ Fìràhùn fún àìmọye ọdún ọlọ́run wá gbé Musa dìde ó là wọ́n lọ́wọ́ Fìràáhùn wọ́n rí iṣẹ́ ìyanu látara Musa wọ́n tún la omi kọjá gbogbo èyí ó sojú wọn rí kò sí ẹ̀ka tí ẹ̀kọ́ ọ̀rọ̀ sánà fi mùsàlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọnìyàn ìtọ́mọnìyàn bá ń jẹ lọ́wọ́ ló mọ̀ bó bá ti jẹ́ tán ó gbàgbé ẹ̀ ọlọ́run bá sọ pé innal insana lakanud innal insana lakanud ọlọ́run ní ọmọnìyàn tẹ́ rí yẹn lakanud ìtànjẹ lọ́wọ́ náà mà ọmọnìyàn ó sọ pọ́lọ́run ò sóore fóun rí yóò gbàgbé ńtọ́lọ́ ń ṣe fún àwọn ìjọ anábì Musa alayhi salatu wassalam kìí ṣerú wọn ló yẹ kó kọjú Musa wọ́n fojú ànábì Musa rí tó pẹ́ débi wípé ìgbà tí ànábì Musa alayhi salatu wa salam tó fẹ́ lọ gba òfin ànábì Musa wá sọ fún ọmọ ẹ̀yẹ́ ẹ̀ tí jẹ́ Harun ọmọ ìyá kan ní nínú ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún Musa ó ṣe ànábì Musa ó ṣe ní ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run sì tún ṣe Harun ọmọ ìyá kan náà ọlọ́run sòun náà lánàbì ó tún ṣe lóṣìṣẹ́ nítorí èèyàn bá ti ń fẹ́ ní kó tọrọ lọ́dọ̀ ọlọ́run iná èébí náà kò sí ìtọ́kọ lóhùn pẹ̀lú yìí tí wọ́n bá ti fẹ́ kí náà tiẹ̀ ó bí náà tọrọ lọ́dọ̀ ọlọ́run ọmọ ìyá kan náà àwọn méjèèjì jẹ́ ànábì ọlọ́run anabi musa alayhi salatu wa salam ó bẹ̀ lọ pẹ̀rẹ̀ ọlọ́run ọba bó bá ṣe mí ló jíṣẹ́ tó ń rán mi sí Fíráúnù bá mi ṣe ọmọ ìyá mi náà bá ń so náà ló jíṣẹ́ àtẹ́bíyàn bá ń tọrọ orí lọ́dọ̀ ọlọ́run tó bá tún tọrọ orú ẹ̀ fọmọ ìyá rẹ̀ náà ikọ̀ onídìkan lọ́wọ́ onídìí ó ṣe kẹta ikọ̀ òdìkan lọ́wọ́ ọlọ́wọ́ máa sóre fẹ́ gbẹ̀mú èèyàn jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan náà tí kò sì tí kan lọ́wọ́ anábì musa ló ń bẹ lọ pé qala rabbi shrah li sadri. qala rabbi shrah li sadri. ó bẹ ọlọ́run ọba kéde ọlọ́run bá mi igbá àyà mi. jẹ́ kó sí payá fúnṣẹ́ tó fẹ́ mi. wọ̀nyá sírò ní àmúrí. jẹ́ ká láàmà rí mi jẹ́ kó já sírò lérí iṣẹ́ tó gbélé mi lọ́wọ́. ọmọ lóló kó mi lè mo máa ń kó lòlò mo bá ń sọ̀rọ̀ ilé ọlọ́run ọba kókó èyí ti ń bẹ lórí ahọ́n mi bá mi tú sílẹ̀. yàtúkọ̀ òkan ni. káwọn tí mò ń bá sọ̀rọ̀ kí wọ́n lè gbọ́ mi yé. ìyáálé wádé rọ́mìnà ní. bó ṣe wá ṣe mí lójijì rẹ ọlọ́run mo wá ń tọrọ lọ́dọ̀ rẹ bá mi wá amúgbálẹ́gbẹ̀ẹ́ kan tó ní ó máa jójìṣẹ́ ọlọ́run mi ní àlè kọ́mọ̀jára àṣà kó dára nulẹ̀ kó jẹ́ ẹbí mi òní mò ń fẹ́. Haruna fi. Kí n kúnlẹ̀ amálẹ̀ Haruna. Òní mo fẹ́. Bá mi ṣe ní amúgbálẹ́gbẹ̀ẹ́. Bó o ṣe ṣèmi náà ló jíṣẹ́ yìí. Bá mi sòun náà ló ti ṣọ ọlọ́run. Òṣèlú òdìdè yẹn ni Ànábì Musa ti bẹ lọ́hún fọmọ ẹ̀yẹ́. Ọlọ́run ọba ṣe dáadáa fún ọ, ọfẹ́ kó jẹ́wọ́ nìkan nínú ẹbí, wàhálà rẹ̀ pọ̀. bẹ́lẹ̀ ń bá fún ọlọ́wọ́ lówó bẹ́lẹ̀ ń ń sàbúrò rẹ àwọn ẹ̀gbọ́n rẹ kó tí wọ́n náà lọ́lọ́rọ̀ bẹ́lẹ̀ bá fún ọ ní mímọ̀ méjì ó jẹ́ níwọ̀n nìkan làáfà nínú ẹbí wàhálà rẹ anabi musa ó pé ó ṣe mí haruna haruna ọmọ àyà mi yìí náà bá so náà lójúṣe ọlọ kó lè kún mi lọ́wọ́ àwọn aráàta ni wọ́n jàǹfààní ẹ̀ gbogbo àwọn tí wọ́n dára lé wọ́n máa wó lọ́ọ̀kan ni yóò nìkan máa pa wọn ìgbà wo lò níkú musa onírẹ̀ ọlọ́run ọba wàjẹ́ alì wazira min ahali wàjẹ́ alì wazira min ahali bọ́lá ń bá sàánú ẹni kọ́lọ̀ ń kókó àwọn èèyàn dáadáa ti wá nínú àmì kọ́lọ̀ ń sàánú èèyàn ó náà ní kọ́lọ̀ ó kó àwọn èèyàn rẹ̀ sí yàn nínú àwọn tí wọ́n jọ bí ni oore tó ga ni àkọ́ọ̀kà àkọ́ọ̀kà náà أخاك أخاك إنما لا أخ له كساعن إلى الهيجاء بغير سلاح أخاك أخاك إن من لاغ له أخاك أخاك إن من لاغ له كسائل الهيجة بغير سلاح كسائل إلى الهيجة بغير سلاح بلغت عنوية tó wá kó àwọn ọmọ ẹ̀yẹ́ èèyàn àwọn tí wọ́n jọ bí ní papọ̀ tọ́lọ wá ṣe wọ́n ní olólùfẹ́ rẹ tọ́lọ wọn bá ṣe wọ́n láwọn tí wọ́n dunú sí dáadáa tọ́lọ wọn bá ṣe fún ọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé àwọn tí wọ́n jọ bí yín àwọn tẹ ẹjọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà ọlọ́run ò gbúdọ̀ ṣe wọ́n lọ́tẹ̀ èèyàn ọ̀nà méjì lèyìn ó fi gbà sọnù àkọ́kọ́ bó bá dára dé wọn wọn ó jàǹbá rẹ púpọ̀ torí pé wọ́n mọ kọ̀kọ̀ rẹ wọ́n máa ṣe rẹ̀ sábà ti jẹ́ níbi bọ́ bá sì ta kété sí wọn látara ìjà tí ń bẹ lọ́wọ́ wọn ayé ò máa sọ wípé kí ni ìwúlò rẹ̀ níta àwọn tí wọ́n jọ bí wọn bẹ wọn ò ṣàǹfààní lọ́tọ̀ rẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ bá fẹ́ ṣàánú èèyàn àwọn tọ́lọ̀ bá kó sí ni nínú bíbí àwọn tọ́lọ̀ bá wá kó sí ni nínú ẹbí wọn àdá àwọn tí wọ́n kú ọwọ́ síyàn tí wọ́n nífẹ̀ẹ́ ni أخوك أخوك أخوك أخوك إنما لا خله àfààní nínú ọ̀rọ̀ tiẹ̀ bó jẹ́ ẹ̀jẹ̀ pé bóun ṣe wò nù èèyàn lè dá nìkan wà kọ́lọ́hún sì kún lọ́wọ́ ó ní àwọn ọmọ ìyá rẹ̀ dọ̀wọ́ ẹ àwọn ẹbí rẹ̀ wọ́n dọ̀wọ́ ẹ má ta ẹbí dànù torí pé gbogbo ẹni tó bá rí rẹ̀ lóun nìkan tó wọ̀ tó tó wò sí tí ò ráwọn èèyàn ẹ̀jẹ̀ rẹ̀ gangan lẹ́gbẹ̀ẹ́. kàfà ilẹ̀ ẹja bìbọ̀ èrì ìlàhìn. àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ tó fẹ́ múra tó ń lo ojú ogun tí òògùn kan tí ó fi jà lọ́wọ́. anabi musa aleyhi salatu wa salam a sọ pé gbogbo bí o fẹ́ràn òun sí wọn náà dá ẹbí ò fẹ́ràn rẹ ẹbí ò fẹ́ràn rẹ wọ́n pa ọ́ sí sí wọn náà dá sẹ́bí ẹni tó bá ní lọ́wọ́ jù nínú ẹbí ń lọ yẹ kó tutù òun ló yẹ kó tẹrí bá jù torí pé kìí ṣe gbogbo àwọn tí wọ́n ní kó déhùn náà ló tẹ́ lọ́rùn wọ́n gbà fọlọ́ ni ìgbà tí wọn náà wá dé ọwá ní kò lè mọ́ rí bẹ́ẹ̀ bí n bá dé ẹ lè ṣe kankan ah, ah. ìwọ náà tún máa pa rúbẹ́rúbẹ́ ah, ẹ bá ti máa yanjú ẹ lọ gbogbo ẹ bá sọ sí èmi náà fara mọ́ ẹni tí ó gbà fọlọ́ yẹn inú rẹ̀ ló wà dùn nítọ́ ó ń gbòòsì ẹ̀gbéraga ṣùgbọ́n lómi yóò ní wo fẹ́ràn òun bóun ló ṣe fẹ́ràn rẹ̀ àwọn tó yẹ pé wọ́n ti lajú lẹ̀rẹ̀ tí wọ́n bí ọ ọlọ́run wá gbé ọ̀gá jù wọ́n lọ òtún wá tún ṣe fàárì lé wọn lérí ìbàmújẹ́ di méjì nù wọn ò lè fẹ́ràn rẹ̀ gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ṣàánú ẹ̀ tọ́lọ́n bá fà á yọ tó fọwọ́ rẹ̀ sókè ọlọ́run tún wá fi ìfẹ́ rẹ̀ tẹ́mi àwọn tí wọ́n jọ bí wọn yálà nínú àwọn ọbàkan rẹ̀ àbínú àwọn tó ṣe wípé bàbá kan ìyá kan náà ló bí wọn tọ́lọ́ wá ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn àkóore tó ga ni àkọ́ọ̀kà àkọ́ọ̀kà. àkọ́ọ̀kà àkọ́ọ̀kà. iná máa ń láàkọ̀ làwọ̀. iná máa ń أوطار إلى الأعجاب غير سلاح كصاحب إلى الهيجاب غير سلاح كصاحب إلى الهيجاب غير سلاح النبي موسى عليه الصلاة والسلام ìgbà tọ́lọ́wọ́n ọba ṣe lójijì ọlọ́run ó wá ń bẹ lọ́run Onílẹ̀ ọlọ́wọ́ bá mi fún mi ní amúgbálẹ́gbẹ̀ẹ́, wàzírù bí máa nà náà sírù, olùrànlọ́wọ́ yẹ olùrànlọ́wọ́ fún mi nínú ẹ̀jẹ̀ mi. Àrùnà fi Àrùnà tó jọmọ̀ ẹ̀yà mi yìí ni kò fi tì mí, torí kò ti mọ àwọn tọ́lọ̀wọ́ bá rán un sí. Haruna ni mò ń fẹ́ kó ṣe lánàbí ọlọ́run kó ṣe lójíṣẹ́ ọlọ́run kájọ jíṣẹ́. Ìgbà tánàbí Musa alayhi salatu wassalam tó wá fẹ́ lọ gba òfin lọ́dọ̀ ọlọ́run. Ìdí tó fi bẹ lọ́run Haruna nìyẹn. Ó ti kó àwọn ọmọ Israẹ̀l wọ́n ti là lọ́wọ́ Fir'aun. Ọlọ́run ti sọ wọ́n di umma ìran kan. Àmọ́ wọ́n gbúdọ̀ lófin àyè pọ̀ kófin ó mọ́ wà ṣe báyìí má ṣe báyìí ó gbúdọ̀ wà èyí tí ó wà látọ̀dọ̀ ọlọ́run torí pàǹdé mẹ́bí ọlọ́run ti ń bẹ láàrin wọn ìyẹn ọlọ́run wá pé musa kébò ṣe ń kó wọn kiri yìí òfin gbúdọ̀ wà bí ò bá sófin oníkálukú ó máa ṣe tó wù ní ọlọ́run wá ní kí musa wá gba òfin musa ò sì fìgbà kan kó lọ́dọ̀ wọn yìí kò gbà kan kúrò lẹ́dọ̀ ìgbà tó wá fẹ́ lọ gba òfin yìí Musa ò fi wọ́n lẹ̀ kò wá fẹ́ fi wọ́n lẹ̀ torí pé tó lórí bá ti wà tí ò bá ti só lórí kó wọ́n mọ̀ ṣe tó wòye ànábì Musa wá nítorí tí mo torí ẹ̀bẹ̀ lọ wípé kó ṣe Haruna ọmọ ìyá mi kó fi kún mi lọ́wọ́ lórí iṣẹ́ tó gbélé mi lọ́wọ́. Wàwá àdánà Mùsà tàlá bí nálẹ̀ ilẹ̀ tàun wá àtìmọ̀m náà hà bí aṣọ. فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي. Ànábì Mùsá wá ń sọ lè àkíyì fún ọmọ ìyá rẹ̀ Hárún ó ní òkùlùfmi rọ́lẹ́dẹ̀ mi. ikọ̀ omi. mójú táwọn èèyàn wa yìí àwọn ọmọ Israẹli tá à ń kó lọ yìí èmi fẹ́ lọ gba òfin tá a fi máa darí yín ìwọ ni mo yàn béèyàn bá ní sílé èèyàn a máa yan àrólé ẹni yìí ni ó máa kírun bẹ́ẹ̀ bá ti yàn án ni wọ́n wọlé torí pé everybody's work is nobody' work gbogbo wa náà láàmà ṣe à ah, oníkàlùkù náà mọ̀ ṣe ra àwọn tó wájú wọn náà ṣe àáyàn ah, nìkan ní ìwọ máa rólé ìwọ ṣe nǹkan báyìí nígbà táwọn ẹbí Musa bẹ́ẹ̀ yóò bá wá yẹn ni tí ó sojú èèyàn tí ó sẹ̀yìn èèyàn èèyàn èèyàn ọ̀tá ẹ̀ èyàn èsì yẹn ni téèyàn ọ̀fọkàn balẹ̀ sí ọlọ́run ló mọ kọ̀kọ̀ a máa mọ́ra wa gbogbo ẹ̀kọ́ lè yàn ṣe é sọ ni amọ́ra wa bó bá yẹn ẹni tí ó ń sojú tí ó sẹ́yìn rẹ mọ́ yẹn ẹni tí ó bọ̀ lẹ́yìn rẹ. Ànábì Musa alayhi salatu wa salam ó wá wo títí tí ó ní ìrẹ́ Haruna. òkúlùfù ní ìfi gọ́ọ̀mí. wọ́n ní mo yàn bá ń mójú táwọn èèyàn yìí kì í tó dé torí mo mọ̀ wọ́n. wà á fúnlé. àmọ́ bí n bá wá yàn ọ́ náà mọ̀ sí ọ lálò. ó tún sọ wà níyà fún torí pé ẹlòmíín ń bẹ agbára máa gùn. yóò nífẹ̀ẹ́ ti gbọ́ báyìí o bí kìnnìkan ọba sílé kìnnìkan rólé di o tèmi yàtọ̀ lámarin òun lè máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú owó ẹ̀jẹ̀ yà á. Anábì Musa wá ti wọ Árùn. Wà á kúlé. Báwọn lò pẹ̀lú dáadáa, wà á súlé gbogbo ohun tó bá fẹ́ bàjẹ́ tù ṣe kí n tó dé o. wàlá tẹ̀tẹ̀dẹ̀ àìsàbí lẹ́lùmù sí bí. bí báwa lọ tán àwọn onímọ̀ràn kan wà máa bá ọ nínú àwọn mùnàfìkì. ولا تتبع سبيل المفسدين ولا تتبع سبيل المفسدين àwọn òbílẹ̀jẹ́ kan ń bẹ ẹjú wọn ò lè sọ lójú mi nígbà kúrò ń bẹ̀ ìwọ ni wọ́n wàá bá a ti ń sọ fún kó ṣe báyìí láti ẹjọ́ ẹ̀ tí ó sì wọ́n sí ń tiẹ́ wọ́n da sẹ́rú wọn àbàṣẹ́ jẹ́ nítorí wípé ẹni tí ọlọ́run gbéṣẹ́ lé lọ́wọ́ kọ́ra yẹ̀bá díẹ̀ kó tó dé wọ́n á rí pẹ́ẹ́nì tó fi rólé ojú tiẹ̀ tutù ìwọ̀n ni òyéye mọ́ gbogbo àwọn ìbàjẹ́ wọn àwa gbé wá gẹ́gẹ́ bí ìmọ̀ràn olówó bá gba lọ́wọ́ wọn kẹ́ni tó gbéṣẹ́ lé lọ́wọ́ kó tó dé nǹkan ó ti bàjẹ́ wà látẹ́tẹ́ bí tẹ̀bí lálùmù ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yóò bá ní sílé ẹni tá a fẹ́ fi sàrólé èyí ó sì wà síyà nílọ ni mo ń lọ yóò bẹ̀rù ọlọ́run mọ́ fara ní àwọn èèyàn débi pé wọ́n fò á máa sọ pé àìsí lámọ̀rílé onílé gbogbo wọ́ báyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni má gba ìmọ̀ràn kí mọ̀ràn torí bí ṣe kìí ṣe gbogbo ìmọ̀ràn náà ni ìmọ̀ràn tó dá wàlá tẹ̀tẹ̀bí ìtẹ̀bílẹ̀ mùsùlùmí má tẹ̀lé ọ̀rọ̀ àwọn olùbìlẹ̀jẹ́ inú àwọn mùnáfìkì sáǹbẹ̀ nínú àwọn ènìyàn. Walamma jaa Musa li miqatina. Ìpàdánù bí Musa tó débi ààyè tọ́lọ́wọ́n ọba ti ní kó wá gba òfin náà. Wa kallamahu rabbuhu. Ọlọ́run ọba rẹ̀ bá sọ̀rọ̀ gbogbo tí ó máa jófin tí ó fi darí ọmọ Ísírẹ́lì ọlọ́run bàbá Musa sọ. Qala rabbi arini anzuru ilayhi. Ànábì Musa wá nírẹ̀ ọlọ́run ọba mi, ń bọ̀ ni lójoojúmọ́ èéṣe mo fẹ́ rí ọ. Àbẹ́rẹ́ mà. Mò ń gbọ́ arini. Arini anzuru láàyè kí n rí ọ nífẹ̀ẹ́ ṣe báyìí kí ọlọ́run ti bá mi sọ̀rọ̀ rèé kọ́lẹ̀ náà sọ̀rọ̀ rẹ̀ mú sáwọn èérí mi láyé kọ́lẹ̀ náà sọ̀rọ̀ wọ́n mi láyé. torí páàrí nínú àlìjẹ́nà. àkídà alùsùnà ni. lan tarani. kọ́lẹ̀ náà sọ̀rọ̀ náà. wàláàkìní òǹzòrò ilẹ̀ ìjẹ̀bẹ̀lì. ṣùgbọ́n tó bá ti mú òfẹ́ rọ́lọ́n bó ṣe béèrè ó dáa máa wo ọ̀gangan àpáta tó ń bẹ̀ lọ́ọ̀kan rẹ̀ yẹn. fàyínì sọ́kọ̀rọ̀ mọ́kànà hù fàṣàwò fàṣàrọ́ ni. bí àpáta yẹn tó bá lè rórí gbà nígbà mo bá fẹ́ sọ̀kalẹ̀ síbẹ̀ kó lè rí mi àbí bápàtà yẹn bá ti ó bá ti lè rórí ìjà. fọ́fọ́ fàtàrọ́ ni. rẹ̀ Musa àjẹpọ̀ rí mi nù. falamma tajalla rabbuhu lil jabal. tàdédé ni ìmọ̀lẹ̀ kankan làgbò sórí àpáta náà. ja'alahu dakka. àpáta ọ̀hún sì wú yékéyéké kòkú kankan bẹ̀ náà. ìmọ̀lẹ̀ nìkan ni o ọlọ́run ẹ̀ tàn mọ́lẹ̀ síbẹ̀ kí Musa olè ọlọ́run tó fẹ́ rí apáta ń sì rún yégéyégé wọ́kọ̀ọ́rọ́ Musa sọ ìbọ́ lójú ẹsẹ̀ lànẹ́bí Musa wó lulẹ̀ ó sì dákú àwọn àfáà wọ́n ní odidi forty days ogójì ọjọ́ ni Musa fi dákú bẹ́ẹ̀ nígbà tó rí àpáta tó kù dànù bí èrò náà Fọlọ́mà àfáàkọ̀. Nígbà tó tají. Bọ́ọ̀lá Subhánẹ́. A oníjì tó fún rẹ̀ ọlọ́run orí ọmọ. Túbẹ̀tù ilé yìí. Mo ti kọjá àyè mi, ọlọ́run ọba foríjì ni mo tún bá. Wàhánà àwọn wà lólùmù mi ni. Kì í ṣe pé mi ọ̀gbà ọgbọ́. Nígbà mi ìrí ọ mo gbọ̀ ọgbọ̀. Mo tún gbọ̀ mo tún bá ọ. Ẹ wọ lọ. Àdìbọ̀ bẹ́ẹ̀ rí anábì Musa ìgbà tó wá padà tó gba òfin tán tó wá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ó ti bá wọn tí wọ́n ń sin ògbódèǹgbè màálù. ọ̀jọ̀kọ̀dá kọ́ ọmọ Musa mi bá dì ní. àwọn ìjọ ànábì Musa nígbà tí Musa lọ tán ẹnu ànábì Haruna kò ká wọn wọ́n ní táwọn ń fẹ́ ìjì alànà ìlà àná Ìrẹ́ Haruna, ṣe bí ọ̀dọ̀ fìrà ọ̀nà ta wà tí bá ló a wa náà ó gbére kan tá a bá ti ẹgbà pọ́ lọ́rin ṣùgbọ́n ká máa fi rẹpísẹ́ǹtì Ọlọ́run á sàti ẹ̀rí nǹkan. Haruna ni ẹ má bẹ̀rù ẹ̀ o, wọn ò gbọ́rọ̀ sí lẹ́nu, wọ́n bá lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn góòlù tí wọ́n kó kúrò lọ́dọ̀ firaun wọ́n bá dájọ́ wọ́n bá yọ wọ́n bá fi mọ ọmọ màálù kékeré àlẹ́ ẹ́jẹ̀lì wọ́n wá mọ màálù yẹn bí wọ́n ti mọ màálù yẹn wọ́n wá fi nǹkan kan sára ẹ̀ débi pé màálù yẹn yóò máa mí yóò máa mí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sin màálù yẹn wọ́n ní kí musa ó tó dé àtàndì nǹkan kan tá a máa ṣe. ọ̀tọ́kọ́dọ̀ kan musa mi ń bá dìhì ní nùhúlì yìí ìjẹ̀lá. àwọn ìjọ musa yìí wọ́n wá lọ wá ògèdèǹgbè màálù látara àwọn góòlù tí ń bẹ lọ́wọ́ wọn fi mọ́ láwòkúwá tí ń mí tí ń sọ túpe túpe. ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا táwọn ò pé màálù tí wọ́n gbé kalẹ̀ yẹn wọn ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ òun náà ò lè sọ̀rọ̀ kò sí wọn ò sì lè sáré ẹ̀ mọ̀nà. اتخذوه وكانوا ظالمين. نعم. ولما سكت في أيديهم ورأوا أنهم قد ضلوا ta fẹ́ lọ náà níbi tí Musa tó ti ń bá Haruna wíjọ́ Ìlàmà rọjà Mùsà. Ìbàdàn níbi Mùsà fẹ́rí padà dé. Ìlàbá omi rọ́dúbà náà ti gbá. Ìbínú ni ànábì Mùsà fi pàdé wọn nígbà tó rí wọn wípé gbogbo wọn ti ń jọ́sìn fógédé ń gbé màálùú. Kọ́lá bí Sàmá kọ́lá Bùtùmù ní Mímbàdí. Ànábì Mùsà ní káṣí ẹ̀ mọ́ láàrò lé gan sí òṣèlè gan. Gbogbo ẹ̀yin tí mo fẹ̀yìn lẹ̀ fún àṣìọ̀yìn. Fàájìrìtúmọ̀ àmọ̀rọ̀ rọ́bì fún. Kí ló ń ka yín lójú ìgbà wo mo kò láàrin yín náà? Alkọ̀l àlùwá. Ìbínú wà láti Musa tún ọkọ̀ òfin sí Ànábì Musa ti bẹ̀ mọ́lẹ̀. Fọ́kọ́dá bí rọ́ọ̀sì àfihàn ẹjọ́ òru. Ìgbà tánàbí Musa lẹ tó lẹ mọ́lẹ̀ gbogbo ẹ̀fọ́ yangayanga ó bá lọ bá ẹni tó fi ṣàrólé. ọkọ dàbí ra sí àfi. ànẹ́bí musa wá di orí arúnà mú báyìí. yẹ́tù òru. nínú ààyè ní ìtìtò rẹ̀ nìkan àti irúgbọ́n rẹ̀. Bílí àti wàlá àbẹ̀ká. Àyà yẹn ló gbé méjèèjì jáde àti irúgbọ̀n mọ́ orí kan fi irúgbọ̀n mú yàn mórí. Ẹ mọ̀ pé irúgbọ̀n fi dẹrù di akékèké láyé. Èrúgbọ̀n irun ti gbọ̀n tí wọ́n ó dì mú kí ló dé tánàbí musa òfin lọ́mọ bá gbogbo àwọn yẹn jà tó fi dẹ́pọ̀ mọ̀ ìyá rẹ̀ lọ́ba ìdí ni wípé òun ló gbéṣẹ́ lé lọ́wọ́ ìwọ tí wọ́n bá yàn tá a gbéṣẹ́ lé ọ lọ́wọ́ má jẹ́ káwọn èèyàn kan ó tì ọ́ ní ti kùtì torí pé àní ìdí àwọn ìwọ́ládì nínú tó kọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn míì nínú ìjọba nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí wọ́n dá sí wọn lọ́rùn àwọn kọ́ ni wọ́n dà ṣùgbọ́n ẹnu pé wọn ò lè sọ wípé á ibi tí wọ́n ní ìṣe mọ̀rẹ́ bí ọba jù bẹ́ẹ̀ lọ ẹ lọ́rọ́ gà mí lókè wọn ní bàbá rán ní sẹ́rú àfitọ́mọdé à ẹ̀wọ̀n ló fi ṣeré wọn. ìgbà táwọn ẹbí Musa dé ọlọ́ba Harun ó dì í mú lórí ó ń dì ó ń dì báyìí. ó fà á mọ́dọ̀ ẹ sì máa ròyìn táwọn ẹbí Musa jẹ́ ó fà á mọ́dọ̀. kọ́lá bínú ọ̀hún mà ó ní mo pèrè ọmọ ìyá mi iná ló bá wọn máa sábà fún ní iyì wọ̀kádù ẹ̀kọ́ sùnù náà ní iyì. aruna wa ní láàyè mi aruna ní iye ọmọ ìyá mi látàkùn bíbélì àti ìwà làbẹ̀rọ̀ àti fi orí mi ilẹ̀ àti gbogbo mi ilẹ̀. Nínú ìkọ̀sí ìdù àtàkù lábàrà pẹ́tàbẹ́ iná bá ní Ísírẹ́lì. Ọ̀rọ̀ yẹn ó tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní pé Ìsádà fún ní ẹnu mi ò káwọn. Wọ́n ká àdó ọ̀yàgbọ́ tó lọ náà ní. Mo pariwo pariwo kódà wọ́n fẹ́ pa mí. Ẹnu mi ò káwọn. Àṣé tábá yẹn pé kéèyàn ó darí kéèyàn ò bá lápọn tí ò bá lágbára tí ò bá ní ápọn tí ó sì lè ṣàròyé tí ó sì ní ọgbọ́n bá a ṣe darí kọ́mọgbàwọ̀ torí pé ipò olórí wàhálà ni anábìwá muhammadu sallallahu alaihi wa sallam anábìyìn àwọn èèyàn sípò lọ́dún kan ọ̀kan náà àwọn àgbà sàábé orúkọ rẹ̀ ní abuzar alfifari radiyallahu ta'ala ẹni rẹ̀ ní náà sàábà ó ní ya Rasulullah ala tasta'milni eré òjíṣẹ́ ọlọ́run ẹgbẹ́sẹ̀lẹ̀ mi náà lọ́wọ́ ẹfẹ̀ mi náà sọ lórí nìkan anábì nílà innaka da'if ya lápọn ń dàrú mọ́ lọ́wọ́ nìsín torí pé ipò tẹ́ rí yẹn khizyun wà nadama ẹ̀sìn àtàbámọ̀ ni bẹ́yàn bá ti wá rí wípé èyàn ò lápọn lágbájá yọ̀ǹda ipò mẹ́jà sí bọ́ọ̀bà ń kú dipò kankan mú láyé èyí ò dálì jẹ́nà rẹ lọ́wọ́ tọ́lọ́mbà lóòjọ́ máa di jẹ́nà ọlọ́run kò sí wa ló máa di jẹ́nà. ṣùgbọ́n kó o dipò mú kípò yẹn wá rí yọ̀bọ yọ̀bọ ọmọ ọlọ́wọ́ ọ̀ràn ni lálùkìyàmà kéèyàn má ṣe gan ó pé. Haruna wá ní àwọn èèyàn mi wọ̀nyí tó ní kí n mójútó wọn ìsàdà àfúní. ìsàdà àfúní ẹnu mi ò ká wọn wọ́n sọ mí dọ̀lẹ láàrin wọn. àtàdù yàtọ̀ tùlù nàní. bẹ́ẹ̀ sì ni díẹ̀ ló kù fún wọn pa mí díẹ̀ ló kù fún wọn pa mí kò tó dé ìwọ náà sì ní fẹ́ fún mi. Fọlá tó ṣubí ìdíbí àlàáda. Ìrẹ̀ Musa mo bá bẹ̀rẹ̀ sí lù mí báyìí, ọ̀tọ̀ rẹ̀ rìn wá. Fọ́lá tọ́jà ní màá kọ omi bọ́ọ̀lì mi. Torí pé kọ́ tó dé, wọ́n fẹ́ lù mí. Ìwọ tó rán mi ń jẹ́ náà tún dé, ó tún kì mí má lò tún bẹ̀rẹ̀ sí ń lò mí. Wọ́n fi mí ṣẹlẹ́yà. Má jẹ́ kẹta ọ, má jẹ́ kọ́tọ̀ rẹ́rìn wà, wọ́n lẹ́gbọ́n àtàbúrò. Ẹ wo bó ṣe ń wà pílì tí mo ta. Ẹlòmí ò ní tọ́jọ́ ọba ṣe kó ṣe. Ah, èyí ń sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn. Wọ́n fọ ń kó èrì oníkọ́mọ́ dáa fún àti query rẹ̀ ah. ó ti rí sẹ́mi náà ó reply query pẹ̀lú làákàyè èèyàn máa ń yọ ayé gbé ni èèyàn sì fi làákàyè gbáyé wọ́n ní àdọ̀bálẹ̀ fúnra kò sí dọ̀bálẹ̀ ní ìsìlámù ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ọdọ̀bálẹ̀ fúnra rà òun bínú dọ̀bálẹ̀ fún kọ́ ọlọ́njẹ bọ́ bá bí ti dìnà ró ó ti ká jùlọ látara àdí eléèpò wà níyàn bá ti ń bẹ lábẹ́ ọtọ́rìtì kan kéèyàn wà submissive torí wípé tó bá dọ̀la ìwọ náà ń bọ̀ wá dọ̀ka ànábì Harun ó wá ń rawọ́ ra tẹ̀sí Musa mọ́jọ́ sọ̀rọ̀ rẹ̀ rìn wà. Wọ̀lá tó súnmí ti bí aláàdá. Má jẹ́ káwọn ọ̀tá ọmọ rẹ́rin wa wípé ọmọ àyà méjì wọn lura wọn. Wọ́lá tajà ní màálùkọ̀ omi zọ́ọ̀lì mi. Má jẹ́ mi níyà torí pé mi ò sí nínú àwọn tí wọ́n ń bọ̀ tà. Má pa mí pọ̀ mọ́ wọn mi, ìṣara wọn mi, kí ni fẹ́ jìyà? Láàyè ní Haruna ń sọ fún Anábì Musa wípé, kí n tó jẹ́ kí n ṣe sùúrù, kí n ṣe pé mi náà lápọn ṣùgbọ́n ilé kọ̀ṣí tó a ń takú láfàárọ́kọ́ta bẹ́ẹ̀nà bani Isra'il. ilé kọ̀ṣí tó a ń takú láfàárọ́kọ́ta bẹ́ẹ̀nà bani Isra'il. ó ní ìdí ń bà mí lẹ́rù náà ni pé kí n bá ní kí n lè jálẹ̀ ìjótùú tó bá wá dé kọ́mọ̀ àjẹpẹ́ ó máa mi pé mi ni mo fọ́jọ kò tó dé. nígbà ń bá lé àwọn kan kọ̀yìn sí mi àwọn kan gba tèmi ìjókòó méjì nítorí èmi náà ṣe sùúrù nìyẹn èmi náà ìṣẹ̀rẹ̀ rírọ̀ jẹ̀mọ́ dídarí àwọn ènìyàn ó lágbára ẹni tí ń darí àwọn ènìyàn iṣẹ́ ọpọlọ ó ju ni ìdààmú tọpọlọ ó ju lọ. ẹni tí ò tí tó ewu lérí wọ́n bá gbé ipò ńlá lé lórí nídìí ó ewu ipò tó lágbára ni Arun ó ń jí rẹ̀ bẹ̀ lọ́sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ anábì Musa aleyhisalatu wasalam kìí ṣe pé mo kún wọn lọ́wọ́ lórí tí wọ́n ń ṣe àwọn ọmọ Ísírẹ́lì wá pín sí méjì ìgbà táwọn ẹbí Musa wá bọ́mọ ẹ̀yà rẹ̀ wí tó wá dojú kọ wọ́n. ọ̀làbọ̀ máa kọ́ tó bú káyà sámírì. ọkùnrin kan ń bẹ láàrin wọn sámírì yù lòun. ànábì Musa wá ń bí kò síbi dọ̀tí wulẹ̀ kó tó olórí ibú kan wà ń bẹ̀. kọ́lọ̀ mọ́ṣẹ́ àwọn olórí ibú yóò wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni bá gún bíjọ yín bá tò yóò pẹ́ ó yá ni olórí ibú kan fẹ́ẹ́ dìde yóò wá máa ṣàwọn underground work yóò máa ṣe lọ́tù yóò máa ṣe lọ́sì kó lè bá ń tó dáa jẹ́ abẹ́ ọlọ́run ọlọ́mọ ṣàwọn bàtẹ̀ jẹ́ kò dìgbà téèyàn ti ẹnìkan ṣubú kéèyàn ó tó ga ẹgbẹ̀rún èèyàn ó máa ga kò díṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ò ní sọ pé délé ọ̀ ga ná kí wò tó ga ah! bá a bá bí ogún ọmọ tí wọ́n máa dúró de ara wọn ká tó dàgbà ni wọn kálukú ọmọ dàgbà tiẹ̀ náà ni ọlọ́run yóò máa ṣe tí ń ṣe ẹ̀ bá àtẹgbẹ̀rún ọlọ́run ó máa ṣe tí ẹ lọ́ní anábì musa wá dojúkọ sáàmìrì anábì musa ní rẹ̀ sáàmìrì èwo ló mú ọ tó fi dájà dálẹ̀. kọ́lá bàtúrú tún bí máa lánàá abẹ́ sùúrù bí. ó ní tó ṣẹlẹ̀ ní pé iṣẹ́ ò rí èmi rí i. فقبضت قبضة من أثر الرسول mo ti rí ẹ̀kúnwọ́ yẹ̀pẹ̀ kan níbi tí ẹsẹ̀ ẹ̀sìn òjíṣẹ́ ọlọ́run kan tó gbà kọjá. Mo bá bu yẹ̀pẹ̀ náà. Ọkàn mi wá sọ fún mi pé kí n bá fi yẹ̀pẹ̀ yẹn mọ́. Èrè tá a mọ yẹn ẹ̀mí ń bẹ́ńbẹ́ yóò máa mí àwọn olùtàn wọ́n ní malaku jibril kó kọjá ń bẹ̀ rúhù sí ní ẹ̀mí lọ́lọ́ ń pè ìjọba ti fara kan ẹ̀mí ó wà yẹ̀pẹ̀ yẹn wá ń sọ kúlùkù tó wá lọ bu yẹ̀pẹ̀ hàn kò lọ́wọ́ á lọ́wọ́ á ẹni wípé èrè yẹn bí ẹni kó ń mí قال فاذهب فإن لك بالآيات أن تقول لا مثال Idán ló pa ànẹ́bì Músá ò torí ẹ̀gbá láì. Ànẹ́bì Músá ní ó máa lọ bá náà. Iná lákàbí àyà ti á ń dákun lálàmìsá. Má jẹ́ ń sọ̀rọ̀ ẹnu mi sí ọ, máa lọ kó láàrin wa. Jàmá nígbàbí ìrìnàbá fọ́rọ̀ rẹ̀ débẹ̀, ìpè Ọlọ́run ti fi àṣírí rẹ̀ hàn wá. jáde kó láàrin wa ní o gbúdọ̀ sọ kankan ọ̀kan nínú àwọn àfáà kan wáṣíl bún àbọ̀ ìmọ̀ ń bẹ tó kọjọ ojú ẹ̀ wáṣíl bún àtọ̀ yìí ó ní ẹni tó dá ìròrí mọ̀tẹ́sílà alẹ̀ wọ́n ní kí ni tó máa alisáwùbù oná ẹlẹ́ntì ọmọ bí kéèyàn mọ̀ mọ̀ rí pè yẹ̀pẹ́ lómii kò mọ̀ rí pè tó bá fẹ́ pé orí lónìí orí orí ni máa ń wà láwọn bá ní ọbẹ̀ sọ yorùbá yorùbá yorùbá yorùbá bí àwọn arékò yorùbá ẹlòmíì mọ àwọn lẹ́tà míì pè irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n fi bùn àtọ́ káàní alìsáńdọ̀à ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹni tó wá jẹ́ ọba khalifa àtìkọ́ ẹ̀ wọ́n wá pe gbogbo àwọn àfáàjọ kí wọ́n wá ṣe kútúbà kán wá sọ̀rọ̀ láàrin gbogbo àwọn èèyàn ló tún táyé ọba wá pinnu wípé ẹni bá ti mọ ọ̀rọ̀ sọ dáadáa ó lẹ́bùn tí ó gbà àwọn tájọ wá pàdé níjọ náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni ṣùgbọ́n ìtọ́kàn wọn fi balẹ̀ ni wípé lóòótọ́ wá sí gbọ́n àtọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ní lóòótọ́ àmọ́ ibi tí ó ti ṣubú ó ní pé kọ̀mọ àwọn aráàfin kan pè ibẹ̀ ni wọ́n ti mú àwọn fọkàn balẹ̀ ń bẹ̀ oníkàlùkù sọ̀rọ̀ ìgbà tó kan òun tí wọ́n ní kó wá sọ̀rọ̀ àwọn èèyàn ń retí pé kò sí bí ó ṣe sọ̀rọ̀ yóò sá sọ àwọn aráàfin kan tí ò ní mọ̀ ẹ́ pè dáadáa jẹmọ́ àgbà tó bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ti ní rí nínú yóò yẹlẹ̀ yóò mú kẹ́límà míì tó túmẹ̀ yóò mú wa tó ní ríra nú ọkọ̀ ojú ẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀ ọmọ pé rí rí ọmọ jáde nínú ọ̀rọ̀ kì í dìde pé èdè ń ṣùgbọ́n bó ṣe tó nímọ̀ tó ní tó kórí ibú bá ní pé àfa rẹ̀ ní mọ̀sùnmọ́ mi má àfa rẹ̀ ní ìfẹ́ rí ọ níjókòó mi má ó jọra ẹ̀ lójú àfa rẹ̀ sọ fún pé wàá sọ nípa ọ̀tọ̀ àfa rẹ̀ ní al-Imam al-Hasan al-Basri ìrẹ́ wàá sọ nípa ọ̀tọ̀ lóòótọ́ ní ọmọ kéwòn tó mọ kéwòn lọ wà ṣùgbọ́n látò ní lọ jìnnà sí mi mọ̀sùnmọ́ mi ti mọ̀ wà má tẹ́sílì àná takété ebó ojú máa kí máa lọ ní ìfẹ́ jamaa in tó yọ àlùbáríkà kó ń gbèsè ayé wá sí ìlú náà tọ́ ni kí ìbá ṣe pọ̀rọ̀ kan a sọ ta ló gbókò ẹ̀ ìmọ̀sí ń bẹ lọ́kọ̀ọ́jọ́ jẹ́ lọ́fi jẹ́ wípé bẹ́ẹ̀ yẹn bá ti dá gbàdé di wípé jìnnà sí mi ibi tí mo bá wà mo wà bẹ́ẹ̀ lọ́dún láàyè rẹ̀ ẹni yóò tún gbúdọ̀ ẹni tó sọ̀rọ̀ ò gbúdọ̀ sọ kankan mí ma. anabi musa wa ń sọ fún sáàmì rí ìjọ náà pé yìí dá. wàyín alákan fi láyà bí a ń takùn lánàá mi sáà. máa lọ bá òun kúrò ń bí títí títí nínú ìgbésí ayé ẹni tó máa sọ ni pé láàmì sáà. wà iná látàmọ́ ìdá láńtò kò láfa. tó o ní rí ìyàbá ṣe mọ́ láyé. وانظر إلى إلهك الذي ظلت عليه àdéhùn tọ́lọ́ǹdì ti parí lérí ẹ kò ní pẹ́ kò lé ọ lórí ṣùgbọ́n kì í sọ̀dọ̀ tí wá ń bí lóde gbòrìgbò ń pa lọ ó pàdé rẹ̀ níwájú. nítorí àsìkò ibi tí sáàmì rí ó ti borí bùjú ẹ̀ nìyẹn ẹ̀rí pàdánù bí musa bẹ̀ sọ̀mọ̀ yẹn. torí pé orí bọ́mọ ya àwọn ẹni tó fẹ́ tùjọ lélẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní nígbà tí ọ̀rọ̀ ti kan tí gbogbo yín sì kọ́wọ́ ti tó jó lórí yín tẹ gbọ́dọ̀ sí lẹ́nu súnmọ́ àtàkùn lẹ́yìn ìgbà náà ẹnìkan bá dé bá wà yín láti lè fàrọ́kọ̀ sí yẹlẹyẹlẹ anábì ní fọkùtùlù irú ẹni ẹ̀tọ́ wọ yí bá tẹ̀ ẹ̀yà ń ká rẹ̀ kọ́ mọ̀ bá ń tó dáa jẹ́ ọlọ́run mọ̀ sí wọn bá ti jẹ́ o bó o bá lè tún tó dáa ṣe tó lè sọ dáadáa ń pa ẹ̀ sì dákẹ́ sì dákẹ́ ẹnìkan ò ní rí bá ń láyé wọ́n yìí láti bọ̀ dáadáa wọ́n yìí láti bọ̀ dáadáa àwọn tó bá nàbí lò bá wọn tánàbí mọ̀ wọ́n ó pọ̀ ṣùgbọ́n ànábì ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n bá mi ń bẹ wọn ò rí bá ànábì ká wọn ànábì ò sì nítorí ẹ̀ sọ̀rọ̀ níta ṣùgbọ́n ànábì ká wọn níbi ìbàjẹ́ tí wọ́n ṣe. wọ́n ń pẹ́ nìkan ní Abdullahi ibn Ubay ibn Salul ó sọ ọ̀rọ̀ kan jọ kan ó lálẹ́ ànábì sallallahu alaihi wasallam rẹ́ńtẹ́ gbẹ́ dáná bí lóúnjẹ rí àtúnjẹ ànábì ní bá wúlò hargabu butuna wa ajibanu inda liqa wọn yojoju tó lè dógun jà táàbà tẹ̀lé lẹ́yìn sàbẹ̀ kan wá ń bílẹ̀ pé táàbà ń bá wíwá wọn sànàbí àtàwọn sàbẹ̀ ń sì lọ sọ fáwọn ẹgbẹ́ onílọ sọ ànábì bá anájẹ́ tí wọ́n ló sọ bẹ́ẹ̀ wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa ní ìsọ bẹ́ẹ̀ ànábì ní kò sọ náà ni kò sọ tàbí yẹn ni ah, wàláì ó sọ anábì ní kò sọ ah. ọlọ́run búra ọlọ́run wá sọ àyà kalẹ̀ ọlọ́run wà láì ń sa àlùtàhùn. ọ̀pọ̀lọ́nà ìnà kò nánà fòdò wà nálàbẹ̀. kúl. kúl àbí láàrin wa ayá tì ورسوله كنتم تستهزئون قد كفرتم ما تعتذروا قد كفرتم بعد إيمانكم ọlọ́run ọba mi wà láyín sa altaun bẹ́ẹ̀ bá pè wọ́n àyà bá sọ̀kalẹ̀ ọlọ́run bá tá sí rí ẹ̀ bá dàbí. ọlọ́run níbẹ̀ wọ́n máa sọ wípé àwa máa ń ṣàwàdà mọ́ láti máa bá nàbí ọlọ́run ọba ní pẹ̀lú àwàdà tẹ́ ń ṣe yẹn èwo ló tó ṣàwàdà ń bẹ̀. àtìlá tọ́lọ́run ọba ló tó ṣàwàdà ni. àbáwọn àmì ọlọ́run ọba ló tó ṣàwẹ̀ wa. àbá nẹ́kùn ọmọ gan ló tó. lẹ́ni tẹ́ máa fi kú yẹ̀yẹ́. Tánàbí lẹ́ a máa fi ṣe yẹ̀yẹ́ bí. Ọlọ́run ọba nílẹ̀ ànábì ni wọ́n ń pa mọ́gbà àwíjàre wọn. Kọ̀dé káfà ó tún ó kàn pé mùmìnì ni wọ́n ni wọ́n. Wọ́n bọ́ bá ti sọ̀rọ̀ ọbú kan tán kùránì ọ̀sọ̀ kalẹ̀ ọlọ́run tó àṣírí rẹ̀ báná bí ṣe wá máa àṣírí rẹ̀ tó bí kùránì ṣe ń sọ̀ kalẹ̀ táwọn sàbẹ̀ bá ní gé mùnáfìkì ní ànágbé ní òun ti ṣe mùnáfìkì ẹ sílẹ̀ àlè tó báyìí náà ká mọ́ ní irú nǹkan bá tá a máa sìn àá ní kan tá a fi máa sìn lọ́hùn gbogbo tí bá ti ń ṣe àwa máa mú mọ́ra ọlọ́run ọyẹ ń bínú mi bínú dákun kún mi lọ́wọ́ ó yẹ ń bínú lórí tó ṣe ó yẹ ń faraya ṣùgbọ́n mo tẹ̀ mọ́ra bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ìwọ lọ máa di fún yàn gbogbo ẹni tó bá gbé bínú mi tó bá gbé sùúrù mi ó níbi tó ti máa di èèyàn ó máa nírú bẹ́ẹ̀ téèyàn ó fi máa sin lọ́hùn àwọn tàbí nílẹ̀ ànábì já bẹ́ẹ̀ lórí à ànábì nígbà ẹ bá bẹ́ẹ̀ lórí àwọn èèyàn sọ pé ànábì ní ìṣòwò àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní tó ń pa ayé ò ní pé mùnàfíkì torí pé wọ́n ń rí mọ́ wa àjọ ń kírun ni àjọ ń gbà wẹ̀ ni kódò ń gani kò kárí rẹ̀ ó pọ̀ jù ṣùgbọ́n tó bá bẹ́yìn nǹkan nìyí ọmọ jù. jama bọ́rọ̀ ànẹ́bí Musa ṣe rí rẹ̀ ṣerú àwọn bànú Israel ló tún yẹ ká máa bọ̀ sá ṣerú wọn ládùúgbò bọ́lọ̀ ń ṣe kó wọn yọ wọ́n fojú rí ikú báyìí ọlọ́run ti làwọn wọ́n fojú rí ìparun báyìí ọlọ́run sì làwọn síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ sáàmì ríjù yìí náà ó ń bẹ nínú àwọn tí musa kókó lọ́dọ̀ fìràwọ̀nà o wọ́n jọ gbanú omi kọjá náà ni o tómi pín méjì síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ ń bọ́ ọ̀tà Tọ́lọ́wọ̀n bá fi sọ pé wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musa ìkìtà. Wà lákọ́dẹ̀ àtẹ́yìnà Musa ìkìtà. Ọ̀kọ́dẹ̀ àwàdà fún Musa ní tírà. Fọ́kùtùlì fàfí. Ìgbà tí Musa ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wọn, wọ́n tún pín àwọn kan gbà á gbọ́ àwọn kan lò ti sin tó mú wá. wàláwùlá kálímẹ̀tún sábẹ́kọ̀ sí ní rọ́bì. Ọlọ́run ọba ní kìkì bá ṣe wípé àsọtẹ́lẹ̀ kan ti gbáwájú kẹ́límọ̀ tún àsọtẹ́lẹ̀ kan kẹ́límọ̀ kò túmọ̀ a word kẹ́límọ̀ yẹn ayé alkalam alwaad àdéhùn àsọtẹ́lẹ̀ kan ti gbà wájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. nàkúndì àga ìnáwó. ìgbà ṣe wípé ọlọ́run ti sọ pé òun ò ní pa wọ́n rẹ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣèṣe tó yẹ kọ́lọ́run pa àwọn ọmọ ìfẹ́ rẹ̀ lẹ́yìn Musa ṣùgbọ́n kì í bá ṣe bẹ́ẹ̀ ni ìlàkúdí abẹ́ ìnáhùn. ìlàkúdí abẹ́ ìnáhùn. ọlọ́run láti yanjú ọ̀rọ̀ wọn síbi tó fẹ́. wà ìnáhùn lábí ṣáàkìn nínú mórí. ọlọ́run bá ní wà ìnáhùn dájúdájú àwọn kèfèrí tàná àtàwọn kèfèrí tó ń bẹ pẹ̀lú rẹ̀ ànábì lẹ́mìí láti ṣáàkìn mímíhù mímíhù mínàlùkù àì. níṣẹ́ ni wọ́n ń ṣe iyèméjì nípa alukur'an mùrìbù wọ́n ń ṣe ọkàn wọ́n ń ṣe kámikàmikàmi lọ́n ti rí kò lè jọ̀rọ̀ lọ. ìwà mọ̀ọ́mọ̀ àgbọ̀rọ̀ rẹ kò lè jọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ èèyàn ní ní mọ̀rẹ́ wọ́n lérí ẹ̀ tọ́ba ti wá dòru bára yorùbá ń ka kuran wọ́n wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n lọ máa èèyàn ọ̀kan nu wọn ó ń gbọ́ ìkejì náà òun ọmọ pé ọ̀gá àwọn ti lọ ń gbọ́ ìkejì náà bá tún yọ gẹ́lẹ́gẹ́lẹ́ ń gbọ́ ọyá òun ọba pàdé àwọn ah yóò sí ọ̀la ìmọ̀ wa ń gbọ́ ilé mi náà wa ń gbọ́ ah, ṣé ọ̀rọ̀ náà náà sì ni kò lè wọn ah, ṣé bá bí ṣe máa ọmọ ó ní umaru gbọ́ tó fi gba islam torí pé ìjọ tí umaru gba islam gan wọ́n fẹ́ lọ jẹ ẹnìkan yà ní ọwọ́ àbúrò rẹ̀ obìnrin lọlé umaru dẹnu ọ̀nà ó gbọ́ wọ́n ń ka quran ah, àbábúrò mi àtọkọ rẹ̀ wọ́n fi gba islam umaru bá èyí ó jẹ ẹ̀kan lẹ́kùn ó ju pàdé lẹ́kùn bó ṣe rí kíní quran tẹ́múláwá kí lélẹ́yìí àbúrò rẹ̀ ti sáré lọ pàdé ẹ̀kọ́ fẹ́ kán na ọkọ rẹ̀ umaru tẹ ọ̀nà fún ọkọ òun ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ ta ni ọgbà alẹ́ lọ́wọ́ umaru àbúrò umaru náà ń jagun àkófọ́kọ́ òun lẹ̀ fọ́kọ́ òun lẹ̀ òun ah ẹ ti ta islam ọkọ̀ jù wọ́n lẹ́nu ṣùgbọ́n ó gbọ́ sóràtútọ́ àni wọ́n ń kà bó ṣe bínú jáde nìyẹn àwọn tó wá mọ̀bí tá ànábì wà bọ́sẹ̀ lọ bá ànábì ni pé ànábì mọ́ sá o kó mọ̀rù tí ń bọ̀ o ànábì ní ara ó ń bọ̀ wá gba islam àwọn yẹn ah ọwọ́ ti mú bọ̀ ń kì í sọ̀rọ̀ ìsìlámù máa sá lọ <laughs> ànábì ní rọ ó ń bọ̀ wá gba islam ó sì rí bẹ́ẹ̀ náà bó ṣe déwájú ànábì onímọ̀fẹ́ gba islam kùránì yẹn tí mọ̀rù gbọ́hùn làwọn kan ń gbọ́yìn tó ṣe pé wáyé náà ń fi ṣákín Kùránì táwọn kan ń gbọ́ tí wọ́n mọ̀nà lẹ́lòmí ń gbọ́ ìpàdé ẹpa kìíní rẹ̀ lórí orin mísíkì ni, mísíkì tó sẹ́. Kọ́lọ̀ kò ṣàánú. Ibi tó ní kálukú bá ń lọ ìṣesí rẹ̀ náà ni ó máa ṣe àbẹ̀lọ́ mi tóbi rẹ̀ mẹ́sàn wà lọ́mọ aná wà iná kò láńlá máa láyé wà fi ànáhùn rọ̀bùkà àmàlàhùn. wà iná kò láńlá máa láyé wà fi ànáhùn rọ̀bùkà àmàlàhùn. ọ̀rọ̀ wà iná kò láńlá àtẹnìkíní tó gbàtọ́ lọ́hùn àtàwọn abala kejì tí wọ́n kàn tán lọ́rùn. Làmà láyé wà sí àná rọ̀bùkà àmàlàhùn. Níṣẹ́ ni ọlọ́run ọba rẹ̀ yóò mọ̀ pé ẹ̀san tẹ́ ẹ kó wá fún ní pípé láì ní dínkù. Ẹni tó kọ̀ ó lẹ́san. Ẹni tó gbà ó lẹ́san. Ìnáwó bímọ yàmàlú náà kọ́ di. Torí pé ìtẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ pátá ó yí ọlọ́run sí ju àwa tá à ń ṣe gan lọ kọbíìrù ni yóò fún wa nírò ìjọ báyìí ó ṣe báyìí ó tún ro báyìí ọ̀tọ̀ nípo ó ṣe báyìí ọ̀tọ̀ nípo ó ro báyìí gbogbo ẹ̀ lọ́mọ kọbíìrù lọ́ba tó dá wa ẹni tí ń ṣe dáadáa lójú tó ṣe pa ìdání ọkàn kọbíìrù ń bímọ ẹ̀ta àmàlú ẹni tí ń ṣe dáadáa táyé bá tu sáìdá ọlọ́run bá kúkú mọ̀ ẹlòmíì dáadáa ní í ṣe àwọn èèyàn á sì fi ẹnu bá dáadáa jẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run ọba kúkú mà dájúdájú ọlọ́run ìnáwó bí máa yá ọmọlú nàkọ́ bí. ìnáwó bí máa yá ọmọlú nàkọ́ bí. àjọkín kama omer. Fàṣàkín kama omer. ọlọ́run ọba nílẹ̀ ànẹ́bì tọrọ bá wá rí bẹ́ẹ̀ táwọn kan bá láwọn ò ní í ṣe tọlọ́hún àbáwọn kan ń bẹ wọ́n fojú ṣe tọlọ́hún wọ́n fọkàn kọ tọlọ́hún bó bá wá rí bẹ́ẹ̀ má jẹ́ kẹ́ni tí ó ṣe tọlọ́hún má jẹ́ káyìn ṣe tọlọ́hún tí wọ́n kọ́ra o ẹni tó fojú ṣe tí ò fọkàn ṣe tó fọkàn kọ má jẹ́ kí ṣe ti tiwọn má jẹ́ ó bá dáadáa tiẹ̀ jẹ́ fàṣẹ́kì Ọ̀rọ̀ nílẹ̀ ànábì dúó déédé. Kàmá umir. Fàṣẹ̀kìm kàmá umir dúó déédé. Bọ́lá ń ṣe pa ọ́ láṣẹ mọ́wọ̀ tún mọ́wọ́ sí. Máwo ń táwọn ènìyàn ń ṣe, máwo ń táwọn ènìyàn ń sọ. Àìdá tó láníyàn ní pé ẹ̀rà nítorí òjò ń ṣe dáadáa torí àwọn èèyàn ní wọn ò mọ rírì tá à ń ṣe. Má ń torí ti wọn. bẹ́yìn bá ti ń ṣe nǹkan torí ìtọ́lọ kò ní yíṣe sí rẹ̀ ń padà ẹkí ni ẹbú ni ẹyìn ni ẹyìn ilé ìkànnà tẹ̀pẹ́ àtọ̀nbẹ láàrin yínyìn àti yínyìn ilé ìkànnà èyíkéyìí tẹ̀ bá rí kẹ́ ṣe ń bẹ̀ sọ̀wà torí kò ṣe ẹ̀sán ń bẹ ọlọ kò sẹ́dá kan tó lè sàn yẹn ọlọ́nira ànábì sallallahu alaihi èèyàn ṣe dáadáa ẹni tí èèyàn kọ́ ṣe dáadáa sí náà ni ó lẹ̀mí lóko. wọ́n dúró déédéé. kama umir. ọ̀kan náà wà fà ó ní wàkàmú alámù. wàlúùrì náà yàtọ̀ bó láyà omi. náà. فلما فلما اشتكى فوعده رمى وعلمه الرماية كل حين gbogbo àsìkò tí mo ní láyé òun ni mo fi kọ́ bá ti tàfà òun ò tí ì tàbí tún kọ́ kí wọn ní ó lè máa fi yí nǹkan pa mo kọ́ bí wọ́n ṣe tàfà bẹ́ẹ̀ yẹn ṣe lè fi ọfà pa erin gbogbo ẹ̀ ni mo kọ́. Títọ́ tó ṣe fúrídọ́ọ̀mù ọkọ̀ àti ta èmi lọ́pọ̀ta mẹ́. Fọlámọ́ ṣàdàsá ìdò ọmọ ní Fọlámọ́ ṣàdàsá ìdò ọmọ ní. لمته نظم القوافي فكما لمته نظم القوافي فلما قال قافية هداني فلما قال قافية هداني فكما علمته نظم القوافي gbogbo ìgbà ni mo fi kọ pé téèyàn bá fẹ́ hunrin kéwù bá a ṣe máa ń hunrin zihafu rèé ńlá rèé bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣeré báàrù tọ̀wílò báàrù lùwáfíìr bẹ́ẹ̀ yẹn ṣe gbé báàrù ṣe wọ ọbẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe hunrin ti dọ́gba gbogbo ìgbà ni mo fi kọ níjọ́ tí ó kọ̀kọ́ hunrin èmi ló bú. bàrà máa bọ́ ọ̀nà kan bí ẹ̀dá ńlá ẹ̀dá ni. Fàlámà kọ́ọ̀lá kọ́ bí a tán rájá ní. Yọ̀wá ní sọ pé ká mọ̀ kọ́ ẹlòmíì bí wọ́n jẹ́ òun ni náà lórí pé nìkan tá a kọ́ rí ó ti fi bú wa èyí ọ̀sán pé àníyàwó là á fi kọ́ ń gbàdá wa nǹkan sáníyàn kó fi orin kì wá ní lára kó fi nímọ̀ ní tó bá jẹ́ pé ibi tó wá sọ́kàn rẹ̀ náà ni pé kóun fi bú wa bìsímìlà tọ́lọ́wọ́n bọ̀ ọba ti fi bú wa ó ti tó gbogbo dáadáa téèyàn bá ń ṣe láyé má retí ẹ̀san lọ́dọ̀ àwọn ènìyàn ìyẹn náà ń pè ní al-istiqama ọlọ́nira nẹ́fẹ̀sọ́lá wo ohun tí Musa ṣe ohun tí wọ́n fi tán. Ìwọ dúró déédéé ká máa omir. Gẹ́gẹ́ báwọn ọlọ́wọ́ bá ṣe pa ọ́ láṣẹ. Àti gbogbo àwọn tí wọ́n bá gbà tọ̀ lọ, tí wọ́n jáwọ́ níbi ẹ̀ṣẹ̀, tí wọ́n kóra àwọn sẹ́yìn rẹ̀ ànábì. Wọ́lá àtàtò bá wọn. Rẹ̀ ànábì mọ́ta yọ àlà. Ìgbà mọ́ta ṣèjù. Ẹ tún wà ní sọ́lá. Ọlọ́run tó sọ bá nàbí pé mọ́ta ṣèjù. Àṣejù máa bẹ̀ sí jẹ́mọ̀ ìyàlọ́wọ́ ẹlòmí ó sá mẹ́sìn lé kókókókókó yóò múlé jẹ́mọ́ abẹ́ lómi bá ń kírun mọ́lá tó bá forí kalẹ̀ ẹ̀rọ kò fẹ́ dọ̀bálẹ̀ ẹ̀rọ kò yọ dọ̀bálẹ̀ afá ẹ̀ ti sùúrù yọ ọ̀nà tán jẹ́ pé bó o sì dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a ah, nígbà bá tó sálámù lọ́kàrí ó tó balẹ̀ bóyá ń jẹ́ ọlẹ́bò lẹ́gbẹ̀ẹ́ ni bóyá ń sàn afá ẹ̀ ti sùúrù a kì í ṣàṣejù nídìí ẹ̀sìn àmẹ́bì tọ́lọ ń fẹ̀sìn rẹ́gan ọlọ́run ni wà látà tó gọ́ọ̀ wà látà tó gọ́ọ̀ wọ́n ṣàṣejù nídìí ẹ̀sìn. ìyàwó bí máa náà bá fi. bẹ́ẹ̀ sì ni gbogbo ohun téèyàn ń ṣe níṣẹ́ Ya nábì wà látàrí kanú wà látẹ̀mí ìlú. Má tẹ́rí lọ sọ́dọ̀ àwọn alábòsí. Bọ́rọ̀ bá kọ̀rọ̀, ìmọ̀nà táwọn bá mú wá mọ́gbọ́ sí wọn o. Wọ́lá tẹ̀rù kanú. Má ti tẹ́rí lọ sọ́dọ̀ àwọn alábòsí nípa àwọn ìmọ̀nà tí wọ́n ń gbé síwájú ẹ. Nǹkan bá sábà bọ̀ sàdí ẹ̀ náà, ó tún lè kírun bí ẹ̀ náà. Àṣejù lọ́lọ́wọ́ fẹ́ẹ́.

ẹlòmíín bẹ ẹ bá jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ sì máa gbóòórùn sí náà pẹ̀lẹ́ àfà àwọn fi ní bẹ̀ lọ́nà èyàn ti máa fi tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ bẹ̀ lọ dàbínú ò ṣe bẹ̀ lọ mọ́ <laughs> oyin ò ṣe bẹ̀ lọ mọ́ ló fọ́ á jẹ́ sinapu ṣé ẹrẹ́ nìkan tó da sinapu ẹnu tọ́rẹ́ rírí yóò fọwọ́ gbà ah, kí ló ṣe dandan ni àbẹ́ ẹrẹ́ nìkan tó já pẹlẹbẹ sẹ́nu tọ́wárẹ́nu ọlọ́mọ bínú sí wa. ọlọ́wọ́n bá ní wà látàrí kánú ìlà lẹ́bí nàbọ́lámù má gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn alábòsí àwọn tó pé mọ̀ràn tí wọ́n ń fún ọ ìmọ̀ràn kò ṣubú má gbọ́rọ̀ wọn má lọ síbi tí wọ́n bá lọ. pátánà sákúmù náà. kí náà má bàa ju ọ̀pọ̀ pẹ̀lú wọn torí pé náà làwọn wọ̀ má jẹ́ kí àjẹgbodò wọn ti ń wẹ́ ní kúnra má jẹ́ kí wọ́n kó tiwọn bá ọ. obìnrin mi ń bẹ ọkọ rẹ̀ àwọn ẹni ibi tí ń bá rìn àwọn náà lè lẹ́ẹ̀dọ̀pọ̀ ẹ̀ òun èé ọkọ rẹ̀ sí ìyàwó kejì ó ah, mú ẹ mà kú farada ó tánú tẹta ló ní kó kì í ẹ kú farada ah, irú yín náà sùúrù irú yín ni ó títí títí ó fi yín yín gbogbo ọkùnrin kọ́ ní máa ṣe déédéé ṣùgbọ́n mo ṣe ń wà búná àwọn ò ṣe déédéé kí lè ṣe déédéé wò náà ṣe ẹ̀ẹ́ tẹ̀lifó ti wá ẹ̀mí ẹ̀ déédéé wò ni wọ́n ń ṣe wọn ṣe déédéé pín à mo ní kí n má gbà ni kódà ń jẹ́ òní tí mo rí wọn gan-an yóò tù lé òun yóò tù ẹ má gbọ́rọ̀ sí ẹni ẹni tó bá ti ń gbà yẹn ní mọ̀ràn tí bá ń yẹ pé ìwọ lọ dàrú ni kì í ṣe yẹn dáadáa ẹni rẹ ni máa ń sọ pé ṣe sùúrù ṣe sùúrù gbogbo ẹni tí bá ti ń sọ fún yàn pé kéèyàn ṣe sùúrù láyé ẹni rẹ lẹni ẹlẹmẹgbẹ bẹ́ẹ̀ náà lẹsọ fún mi lánàá kí n ṣe sùúrù níjẹta kí n ṣe sùúrù ẹni sùúrù yẹn náà fàdà sọdìrì sùúrù mi ti dópin sùúrù èétán ó ti jọta bá wọnú sáré kì í dópin ọmọ táwa ní ọmọ ẹja ni ó ṣe sùúrù náà ni ọlọ́run ọba ní mọ́tẹ̀jú gbọ́rọ̀ wọn wà máa lakum min dunillahi min awliya. wà rẹ bá ti já síná kò lè sẹ́ni tí ó gbà á lẹ̀ níwájú ọlọ́run. ti lọ́dọ̀ ọlọ́run kò ní abẹ́ Allah subhanahu wa ta'ala mẹ́jọ́rọ̀ owó já síná abẹ́ ọlọ́run ní tóbi rẹ̀ ṣe wá lẹ́ni tí dáadáa yóò mọ̀ wá ṣe ṣíṣe dáadáa òun náà kọ́lọ̀ tó wá fi rọ̀ wá lọ́rùn tó bá fi rọ̀ wá lọ́rùn kó bá wa tún àníyàn wa ṣe lérí ẹ̀ rahmatu ya rahman rahimin wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ajma'in a fi àyè béèrè àwọn tí a bá ní ìbéèrè kí a náwọ́ ní ṣókí pẹ̀lú èyí tó ti wà níwájú yìí na abu abdulhamid afá tí wọ́n lo glasses náà nọmba 2 àríbèrè méjì náà wà lè kò sọ́rọ̀ rẹ̀ ẹ̀yìn obìnrin tẹ́ bá ní béèrè ẹ̀mẹ́ kọ́ òkè bá yọ́nà tẹ́síwájú aláwọ̀ màmí àtọ̀yìn náà ìbéèrè ohun ìbéèrè tó kì í ni ẹni tí ìyàwó ń bẹ lọ́dọ̀ ẹ̀ agbọ́ pé wọ́n ní kálẹ̀ lóko ẹni tí ń bẹ ń lé ọkọ tó ṣe sìnà agbọ́ obìnrin tọkọ rẹ̀ ti wá kú kò sí lọ́dọ̀ ọkọ kankan kó wá sí sìnà tí wọ́n lẹ̀hún lóko ni àbí wọ́n lọ lẹ́gbà ọkùnrin náà ṣe pé ìyàwó rẹ̀ náà ti kú kò sí ìyàwó lọ́dọ̀ ẹ̀ tó wá sí sìnà nǹkan méjì ni ma sọ sábà gbìyàn ní béèrè èèyàn máa ń rí green light answer pẹ̀lú nǹkan tó pọ̀ téèyàn ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá máa dín ní béèrè ẹ̀sìn téèyàn bá ti fẹ́ fèsì lérí ọ̀rọ̀ wọn èèyàn wò pé ó yẹ kí n rí tọ́ka sí ọ̀rọ̀ àfa àtọ̀ṣáájú kan pẹ̀lú bó ṣe rí yẹn ẹni tí ìyàwó rẹ̀ kú kìí sọlọ kìí ṣe ọ̀dọ́ mọ́ sẹ́yìnbù náà ni obìnrin tọkọ ẹ̀ kú bí ó bá padà lọ lọ́kọ kò ní lọ́kọ gẹ́gẹ́ bí ọlọ́mọdé abẹ́ẹ̀kọ́ sẹ́yìnbù náà ni ìdájọ́ ẹni tó wà nílé ọkọ ni wọ́n lò fún ṣùgbọ́n tí mo sọ ohun ní ti kàkàrí lórí ẹ̀ ọ̀rọ̀ míhun mo gbé sẹ́gbẹ̀ títí tí lọ fi yẹ tíra wò tí màá fi lọ wo kí làwọn afa sọ lérí ẹ̀ ṣùgbọ́n bíi tí ìṣẹ̀bọ̀ tàṣọ́wùrù mọ́sálà yẹn ibi tí mo ṣe sínú ṣùgbọ́n èyí tí mo sọ ohun tuntun sọ ohun tó ti yé mo gbúdọ̀ ní àwọn inú àwọn ẹni ìṣáájú torí kò sí tuntun wọ́n ti di wọ́n àárín nínú hadith àárín nínú àwọn sàádé àrùn ọ̀rọ̀ àwọn sálà èyí ò lè yóò wà gbẹ́tẹ̀lé téèyàn wà ní rẹ́fúrẹ́ǹsì èyí ó fi hàn lọ́kàn balẹ̀ ṣùgbọ́n àwọn tèmi ẹ má ti gbàrà lé o tó ti wọ́n báyìí wallahu a'lam ìbéèrè kejì wà lè kú sọ̀rọ̀ àwọn kan. Now. نعم نعم اوكي نعم اوكي ìbéèrè tó ni oníbéèrè béèrè àkọ́kọ́ náà ká tó lọ ti in ní kéèyàn máa lọ lé babaláwo pé òun wá ọ̀nà àbáyọ síṣòro ayé òun ẹni yẹn lè ti kèfèrí látara ń ṣe tí ó jáde kó ní Islam èyí tó tún wá tún bá lọ náà kúfúrú mi tún ni ó fẹ́ ní owó nílànà tìṣù wọ́n sọ fún ìlànà èṣù yìí ìwọ náà ni ó kí náà ń pè ní kúfúrú jama kúfúrú náà ni kéèyàn farama lánàá èṣù kéèyàn lóhùn ṣe ìlànà tọ́lọ́run náà kò sẹ́ni tí ó sògùn owó bó ṣe talágbàdo ni bó ṣe ti olórí ni bó ṣe ti onígbàni aláwo ni wọ́n sọ fún ọ pé èṣù ni o ó sọ fún ọ bẹ́ẹ̀ náà ti gbà oní èṣù náà ni ó fẹ́ ṣe ọwọ́ á jẹ́ o kò jẹ́ o oṣù kọ́kọ́ ti kékeré rí náà níwájú ọlọ́ ẹjẹ́ ká jìnà yìí sẹ́yìn ti gbàgbé ni pé ká tó dáyé gbogbo owó tá à nà láyé pátá wọ́n ti kọ́lẹ̀ wọ́n ti kọ́ gbogbo iye owó tó nà kó tó dáyé kí là ń ṣògùn owó bó o ṣògùn owó náà iye owó tó nà láyé kò lè lékún kò sì lè dínkù irú ẹni tí ó wá ṣe lè ná ó ti kọ́kọ́ súnmọ́ kèfèrí tá a bá lè là mọ́lẹ̀ ni tó dájú náà ni kẹfẹ́ rí ni torí pé wọ́n ti lọ fún pé tèṣù ni ó sì fara mọ́ ó tún lọ pààyàn máa tún yà tún lèèyàn ó tún gbé orí èèyàn lọ nígbà wá yá àlìjànú wá gbowó dé níbo ló ti rí owó ọ̀hún bóyá tí a bá láǹfààní bàbá lè kọ́ọ̀lù nọ́mbà àlìjànú kan torí pé mi ò bá àlìjànú sí so mi ò lè máa níbo ló ti rówó òun sóde rẹ́dà bá ní fóònù nọ́mbà ìjẹ̀nù kan tàbá bá rí pè ní sí tó bá lè sọ ṣùgbọ́n níbo ló ti rówó níbo ni ò sí rówó sáàmọ̀ sògùn owó ìbéèrè ìdáhùn tó pàtàkì nù sóti ẹ̀mẹ́ta kẹnubọ̀rọ̀ àlìjẹ̀nù ìmọ̀ tó pọ̀ ó ń bẹ́ dọ̀rọ̀ àwọn àlìjẹ̀nù náà ẹ̀dá àdó báyìí ẹ̀dá àdó ẹ̀dá àdáhùn orí tó wà níwáyìí wọ́n ní ìbéèrè mi ni wípé kí ni ìdájọ́ torí àsìkò ni o bẹ́ẹ̀ lè kọ́lẹ̀ torí ọ̀la oníbèrè béèrè wípé téèyàn bá ń gbàwẹ̀ ní àwọn ìlú tí kìí ṣe ìlú Islam nígbà tí èèyàn ò lè róṣù nítorí bí wẹ́dà wọn ṣe rí àbí torí pé mùsùlùmí ò pọ̀ láti lè wá oṣù nílùú kọ́ńtì bẹ́ẹ̀. àwọn míì gbàwẹ̀ nítorí wípé wọ́n fọ́lò kọ́ńtì míì nígbà tí wọ́n rọ́ọ̀sù ní kọ́ńtì míì wọ́n fọ́lò ẹ̀ àwọn míì sì sọ wípé àwọn ó ka ṣàbánu kó pọ́gbọ̀n àwọn wà bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn wípé the country is UK wípé mo rò pé àwọn tó ń gbọ́ wa láti tàná bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní UK àkọ́kọ́. Mm -hmm wọ́n ń pè kíní kan ní ìkìtìláfù mọ̀tọ́lẹ̀ àwọn orílẹ̀-èdè kan mọ́tíláwù wọn ó súnmọ́ra wọn so ti wà báyìí ibi tí kíní ti máa ń yọ tó tí ah, kí náà ń pè oṣù tí máa ń yọ ó súnmọ́ra wọn léè tó ń túmọ̀ sí pé a lè kan ṣùgbọ́n UK sí Saudi Arabia ọ̀nà jẹ́síra wọn ọ̀nà jẹ́síra wọn irú béèrè tó ní béèrè béèrè nísìn àwọn kan ti jáde nínú béèrè ká ní nínú ìlú yẹn tábà ní wọ́n ní ìjókòó àwọn àfà nínú ìlú táwọn àfà yẹn bá sọ wípé àròsù o ẹja agbaṣọ àbánu wa kó pọ́gbọ̀n kó tẹ̀lé táwọn àfà yẹn sọ tí wọ́n bá ní mọ́jílísì àwọn àfa níbẹ̀ wíwá oṣù kí gbogbo ẹ̀ náà ni ó wà kódà kí mùsùlùmí bá pọ̀ kódà kó ṣe pé àwọn àfa nìkan yẹn díẹ̀ náà nígbà wọn bá ti rí wọn ó ṣe ṣàbánu kò pọ̀ pa àmọ́ tí ò bá sí ètò báyẹn rárá tí wọ́n bá ní wọ́n lóṣù Saudi kan fọlọ́ ẹ̀ sóti kan fọlọ́ ẹ̀ àmọ́ tó bá yẹ pé lọ́dọ̀ wọn náà wọ́n ní táwọn náà ń gbìyànjú pé ká wọ́sù kódà bó ṣe pé yìí mẹ́wàá nìkan lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ẹ wà súnmù lérú yẹtì bẹ́ẹ̀ bá wá rí ẹ̀ka ṣàbánì kó pọ́gbọ̀n kẹ́ kọ́ntínú o èyí ò ló ìbéèrè kejì ni wípé ẹ jọ̀wọ́ mùsùlùmí ni wọ́n ní ṣé mùsùlùmí ni bàbá ànábì nua tánàbì nua àfi sọ fún kó forí hmm, bàbá òun ìdáhùn yẹn ni àkọ́kọ́ ni wípé ẹ mọ̀ pé ànábì Adam ni bàbá tó bí ànábì Nuh alayhi salatu wa salam ìǹtí sì ń jẹ́sì lásìkò tiwọn náà ni pé mọ́bọ́ọ̀sà ìrún náà wà ọbẹ̀ kì í ṣe dandan àwọn òfin lè ṣe dandan ṣùgbọ́n tá fi jẹ́ mùsùlùmí mọ́bọ̀ òrìṣà bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn èmi ò tí ì rẹ́rìí kan tó sọ pé abọ̀ọ̀sà ni bàbá ànábì náà tó bá wá rí bẹ́ẹ̀ òfin tó ṣáájú ó ṣeé ṣe kí kíkọ̀ kó má sí lórí kéèyàn ṣàdúrà fún bàbá èèyàn tó bá jẹ́ kẹfẹ́ kó ṣe wípé nínú ṣẹ̀rí àti wà tọ́lọ̀ fúnra ní Muhammad sallallahu alaihi wa sallam èyí ò ga ló súnmọ́rọ̀ jù torí pé anabi sallallahu alaihi wa náà ṣèṣe bẹ́ẹ̀ léè tó ń túmọ̀ sí pé tó wà nílẹ̀ tẹ́lẹ̀ náà ni pé a lè ṣàdúrà fún wọn anabi sallallahu alayhi wa sallam anabi ni ìtàdántu rabbi mo gbà yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba mi an azura qabra ummi pèrè ọlọ́run mo fẹ́ lọ ṣe tìyàrá sàárè ibi tẹ́ sìn yá mi sí fa adinali ọlọ́run yọ̀ǹda fún mi kí n lọ wà sàdántu an adu wàlá ṣùgbọ́n mo bẹ ọlọ́run pé ọlọ́run jẹ́ n fún kí n tọrọ àforíjì fún fẹlẹ̀ bí ọ̀dà lè ọlọ́run yọ̀ǹda fún mi ìyẹn túmọ̀ sí pé tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà là mẹ́tì fi gbà yọ̀ǹda pé mo fẹ́ lọ sàdúrà fún ṣùgbọ́n nínú òfin èyí tọ́lọ̀ ń fà ní nẹ́bí sọ́lá sọ́lá ní pé hmm, àyè sàdúrà fún òbí ẹni tó bá kan nínú kó fọ́ sòkè ànábì ní ojú méjèèjì ẹlá lè fi wò á ní ẹ̀rí kan gbòógì tá a lè fi dìmú láti sọ pé kèfè rí ni àtẹlẹbọ ni tó bá ti wà rí bẹ́ẹ̀ náà ó ṣeé ṣe kó ṣe pé ó ń bẹ bẹ́ẹ̀ fi ṣẹ́rìn mọ́ kọ́bùlànà wallahu a'lam oníbèrè mi ìbéèrè wípé wọ́n nígbà tó yẹ pé ká máa ta ẹ̀yà ara wa gẹ́gẹ́ bí kíndìnrín àbí ẹ̀jẹ̀ kò lẹ́tọ̀ọ́ nínú Islam torí pé àwa kọ́ la dáa síbẹ̀ wọ́n ní báwo ni téèyàn bá wà ní wọ́n níbò wá ní ní èkéèsì kan tó yẹ pé àwọn èèyàn kan wọ́n máa ń san owó bàǹtàbàǹtà wọ́n ó gbé kalẹ̀ ẹni tí kídìrín rẹ̀ kan lápèjúwe ń sìn tó sọ sẹ́lẹ̀ tí yóò bá gba kídìrín míì wọ́n ó san owó ribiribi kó tó lè ra kídìrín yẹn tí wọ́n bá fi bẹ̀ padà òun la ní ó sàn pé kí ni islam wá sọ lórí ẹ̀ ìdí islam sọ lórí ẹ̀ náà ni wípé ẹni tó bá fẹ́ fi kídìnì lẹ̀ fún ẹni tó ní ìdí kídìnì kó má gbowó kankan kì í ṣe dandan o ṣùgbọ́n tó bá lóun fẹ́ filẹ̀ kó má gbowó bó tilẹ̀ jẹ́ wípé kọ́lọ̀ kó ṣàánú wa ìmọ̀nì ló lè fi ṣe o ẹnìkan bẹ nínú àwọn tá a mọ̀ ó ní problem kídìnì rẹ̀ kan kídìnrín rẹ̀ méjèèjì ó fẹ́ sọ tẹ́lẹ̀ bọ́lọ́n sì ṣe dá wa kídìnrín méjìlá ní ìkan ló ń ṣiṣẹ́ tí kan bá ti sọ tẹ́lẹ̀ ìkejì ó gbé ọba tó ga lọ́lọ́run ọlọ́run ó ṣòro ṣẹ́ o ọlọ́run ṣe wá lálẹ́ ìmọ̀re kò ní ìdí pé kán lẹ̀sẹ̀ faná sí o àbí kán ṣàjẹ́ o bí kan bá ti sọ tẹ́lẹ̀ gbà báyìí ìkejì ó gbé yìí. méjèèjì tẹni yìí ó ti wá ní àyè wọ́n wá ń wá ta ni ó fi kíndìnrín ilẹ̀ ọlọ́run ti bò láti rí nínú fámìlì nínú gbogbo fámìlì tẹ́tò gba àwọn èèyàn ah kò o òun ní ìdìmọ̀ ẹgbẹ́ bùkátà ní fámìlì púpọ̀ àdúrà náà lè máa fi ràn lọ́wọ́ àdúrà náà ẹnìkan wá ń bẹ nínú fámìlì yẹn ọmọ ọmọ bàbá òun òun ó fi kíndìnrín tòun lẹ̀ kó lè fi kẹ́mì rẹ̀ má bọ̀ wọ́n ti gbé ẹni náà wọ́n gbé ẹ lọ lórí èkó wọ́n ti yọ kíndìnrín jẹ wọ́n fi sí tẹ̀gbọ́n ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ àmì lè jọ padà wá nàìjíríà ṣé àmọ̀ pé lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ń sìn ẹni tẹ́gbọ́n yẹn ń mú lọ́tà jù ọmọ ìyá wa yìí kì í ṣe fẹ́ gbúrò rẹ̀ kí ló ń ṣe fún torí ẹ̀sìn náà ni ó ní à súnà tó fi kó ìrọ̀ òun yẹn súnà yẹn ló jẹ́ kó fi kí ni ìhun lẹ̀ ẹ̀sìn yẹn ló yẹun èyí gbogbo àwọn yòókù wà ní fámìlì tí wọ́n fi lẹ̀ ẹ̀ẹ́dì ní ká máa ṣẹ̀sìn káàkiri ẹ̀ẹ́dì ní kò ti bẹ́sì rù àbí yóò bá tún bẹ́sì rù máa sẹ́bọ̀lì yóò máa gbèrú so ẹni tí yóò bá ṣe yóò ṣe nítorí tọ́lọ́ so ìyẹn máa donate ni ìyẹn máa donate ni tí èèyàn bá wá ń wá tẹ́ni yẹn sì need ẹ̀ urgently tí wọn ò sì rẹ́rìí kankan tí ó donate tán bá ní o àwọn èèyàn tí wọ́n ní pé ó ń rèé àwọn ò donate ti wá o àwọn gba owó san owó fún wọn kò yá wọn débẹ̀ nu ṣùgbọ́n àwọn tó bá yé ó donate mi. bákan náà wọ́n Ramadan Kareem Ramadan Mubarak gbogbo èyí náà àwọn aládáyìn lẹ̀ fúnra wa kò sẹ́rí kankan lórí Ramadan Kareem Ramadan Mubarak Ramadan kíkí lásán ni ìjọba wo olóńbẹ̀ ọba àṣọ pé Ramadan Kareem Ramadan Mubarak kò náwà ní nǹkan kan ṣùgbọ́n jọ́tọ̀ ọba ti sọ pé ànábì ní ká sọ pé Ramadan Kareem aṣọ rárá ànábì ò sọ sàbí kankan ò sọ so àwa la kàn gbé kíkíhun kalẹ̀ àwọn tá gbé kalẹ̀ òun làwọn àwọn kí ló ń pè wọ́n àwọn àwọn àwọn journalist àwọn tó máa ń bí newscaster àti máa ń kàròyìn nílẹ̀ lágbáwá àwọn sọ̀hàfíyún àwọn onímídíà àwọn náà máa ń lo Ramadan Kareem Ramadan Mubarak so èdè lásán ni ṣùgbọ́n kíkí náà ni o bẹ̀sùn máa àtúbùtù ẹ̀ mọ̀ pé ẹni tó bá lè gbé Ramadan Kareem mẹ́ta ládàá tí ó gbà kùsùn ládàá kan mọ́fìwé sàlámù alaykum àǹtọ́lá ọ̀bàkà èyí ń ní ládàá wọ́n ní jẹ́ ṣé a lè ṣe ìtakókò yìí nínú oṣù Ramadan àkílódé ṣé torí pé kò ní la oúnjẹ lọ wọ́n lè ṣe mọ́wọ́ mọ́gírìbì tó ti yẹ wa báyìí a lè ṣe ìtakókò yìí nínú Ramadan dáadáa ibi tá a ti lè takókò yìí onígbà tí bá ń ara mi tó bá wà ní hajj bá ara mi lẹ̀ ọwọ́ aróbìnrin kan àfẹ́dàpọ̀ ṣe ìdí ẹ̀ fún mi là èyàn gbúdọ̀ gbé ara mi kódà èyàn gbúdọ̀ dẹnu kọ obìnrin nígbà tí èyàn bá gbé ara mi ṣùgbọ́n tó bá lè bọ́ ara mi nílẹ̀ báyìí o wọ́n lè so ìdí dẹnu nínú kábà ẹ lè so ìdí ọlọ́run lè tó tẹ́ lómi bẹ́ẹ̀ bàbá kan lè wá sí ájì kó mọ́ ọmọ rẹ̀ obìnrin kan lọ́wọ́ àtìbàdẹ́ dídé airport ló sáà ń bá wọn gbẹ́rù wọn lọ́wọ́ àti <laughs> bàbá àfáà yìí já pọ̀ sọ ti níyàwó gbogbo tó wà bẹ̀rẹ̀ lórí náà owó fọ ọlọ́mọ àbẹ́ ẹ má fi fa ẹ̀yìn tẹ́ sójú báyìí náà wọ́n ti sóyè yìí tó ṣùgbọ́n kọ́ má jẹ́ pé wà nínú ara mi ti umra ti gbé ara mi sílẹ̀ kọ́lọ́n ṣàánú wa ọmọ ìyá wa tí a ọmọ ìyá wa tí a ní wọ́n ní accident à ń gba owó bíṣẹ̀bílẹ̀ láì fún wa àbọ̀ àbùsọ̀là èló la ti rí náà. àṣà ti rí fifty thousand ò tí ì pé ẹ má jẹ́ kí a dúró ogun tọ́lọ́mùbá tó fi ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ran ọmọ ìyá wa náà lọ́wọ́ tẹ́ pé ibi tó ti lálàáfíà ní àgbájọmọ́ ìjókòó tẹ̀sítírì náà ṣùgbọ́n kò lè dìde bọ́ bá sì fẹ́ rìn pẹ̀lú ìnira ni eégún ẹsẹ̀ yẹn ti tà sí ara wọn so ó sì yẹ kí wọ́n tètè ṣe dókítà ní ká tètè ṣe kó má padà lọ já sí gígé so kọ́lọ́n kó bọ̀ wá láṣìírí kọ́lọ́n kí ọmọọta ẹ̀ máa kí ìsáwà náà kọ́lọ́n mọ́ dàwà gúnlẹ̀ ọlọ́run jogún ọmọ fún ọ̀kan wa níbi abu ismail abu ismail láti ọ̀dọ̀ ìyàwó wọn kejì ọlọ́njogún ọmọ fún wa orúkọ ọmọ náà ni mutmainna ọlọ́kùnṣe ọmọ náà ni ọmọ alálùbáríkà níjọ́ ní náà níbi ńlọmọdọ́ tó náà ni wọ́n sí ìyàwó kejì adúgbọ́lọ́dọ̀ ọlọ́run sọ́mọ̀ ò lè ya òṣùmọ́ sọ́mọ̀ fẹ́ ya yàwó kejì yàwó kejì àdúgbò lọ́dọ̀ ọlọ́run sọ́mọ̀ ò ní ya lójúyé ẹnu ní ọ̀sẹ̀ ẹ̀yà lójú tó bá ti kọ̀ntú ẹnu rẹ dáadáa tó bá ti ya ìwọlọ́mà so ọlọ́run bá alùbáríkà sí ọlọ́run ò ní jẹ́ kábàámà pẹ̀ ìyàwó àníyàn tá a bá fi ṣe ló pàtàkì àníyàn tá a bá fi ṣe ló pàtàkì ọlọ́run ní jẹ́ kábàámọ̀ lórí ọ̀hún ọmọ ẹjọ́ ọlọ́run fún yín náà ọlọ́run kò sì rọmọ alálùbáríkà gbogbo àwọn èyí tó ti wà ńlẹ̀ tọ́lọ́run ti fún yín náà láti ọ̀dọ̀ ìyàwó àkọ́kọ́ ọlọ́run ti wọ lálùbáríkà bí rahmati ya hamara gbogbo ọmọ ẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́run ti wọ lálùbáríkà gbogbo ẹni tí ń wọ́ ma ọmọ ìdùnnú ọlọ́run kò bá ṣe fún wọn gbogbo nínú ẹ̀sìn ọlọ́run tí wọ́n tó dájú wá lọ rahmatu ya rahman rahimin subhanakallahumma